الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله أنت رأيكياتي بيطنس وجه جاء كل سيوى والشكيوى النبي محمد صلى الله عليه وسلم ìsìkàlọ́n kó bá nàbí náà tàwọn ará rí rẹ̀ tàwọn sùhábà rẹ̀ ẹ̀mdẹ̀lẹ́ wọn bá kó sànú àwa náà tọ́láwọn òbí wa tàwọn fà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta sànú èyí wa kó láyà dálùkẹ́ àwọn ọlá Qur'anul Karim kíra tá fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ojú òní ọlọ́ni Sahihu Buhari kíra imam bukhari rahimahullah gbogbo àwọn ẹgbẹ̀ wá fún wa bí jùlọ sọ́rọ̀ tí ń ṣe ẹ̀sìn àtàrà ifá pé ṣẹ̀ríà àwọn nǹkan márùn-ún lákójọ tí jẹ́ ṣẹ̀ríà oní ẹni alẹ́ ìtìkọ̀ọ́dáàtì àwọn ìgbàgbọ́ wa àdíọ́kàn wa lẹ́yìn náà àwọn ìbàdáàtì àwọn ìjọsìn wa ìmú táǹkì àwẹ̀ táǹgbà lọ ìgbà táǹṣe lẹ́yìn náà muamalat àti pọ̀ social affairs láàrin wa pẹ̀lú àwọn òbí wa láàrin wa pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ wa àwọn alábàgbé wa láti ń tajà lọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn náà láwọn àkàlákà àwọn ìwà ìwà òdodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kúrò aka hudud ìtàmà pé ẹni bá jí ẹsẹ̀ ẹni bá fẹ́ kó jí ẹsẹ̀ nígbà táwọn ń kọ́ ọlọ́run kìtàbù gbòyò yóò wòrò ẹ̀ka sínú ṣẹ̀ríà ìsìlẹ́mù àwọn tajàtajà irú òwò ló ẹ̀ka ṣe mú ṣẹ̀ríà Islam Islam yá ìbùkọ̀ ìṣẹ́nà fi wáyé pé àyètọ́ dé àjù láyé náà ni mọ́ṣáláṣí àyètọ́ bójú láyé láàrin àrùn ìjà ọláyẹ̀kọ́ òun yẹn máa ń ṣe aburú mẹ́ àmọ́ mùsùlùmí tó bá lọ sí àyètọ́ tó burú jù yìí tó bá ti ṣe dáadáa ń bẹ̀ tó àgbà aládàá pé olùmílò mọ́rìgbà ló máa ìṣẹ́lẹ̀ sallallahu alaihi wa sallam tí ń gbàgbọ́ ní ọjà wọ́n ní la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulk wa lahu al-hamd هو على كل شيء قدير هو الحي الذي لا يموت يحيي ويميت هو الحي الذي لا يموت بيده الخير وهو على كل شيء قدير هذا بيبين wọ́n kọ̀ láàdá one million fún ní iṣẹ́ rí one million ọjà fa bí ẹgbà ló sì ta ẹ̀ṣẹ́ rẹ̀ one million yẹ ẹ́ wọ́n ti wá gbé ga nípò nípò one million grid ẹ̀rí ọjà níta ọjà ìmọ̀ àmàwọn ẹni rẹ̀ wọ́n ní nǹkan kan rà wọ́n ní nǹkan kan ṣe wọ́n kà lọ síya wọ́n kà jáde nípò bá rí ìwọ́ọ̀dù ìmáàmù tẹ̀lé níbi lọ́gbàdì tiẹ̀ wa imam albani rahimahullah yana hadisin hasan ó di yéwa mẹ́rin islam pàápàá jùlọ àwọn tá ń tajà káha àdúrà yẹn sórí ọgbà ń ṣe àníbi ní alfa alfa asana kúkúbà láwọ alfa alfa alfa asana wọn kọ one million lọ́sùn one thousand times one thousand that's one million bẹ́ẹ̀ ni máa ha á ní ó alfa sẹ́yìn à àwọn kàfẹ́ à wọ́n pa àwọn ìṣẹ̀rẹ́ fún àwọn ìṣẹ̀rẹ́ one million alf alf bẹ́ẹ̀ na wọ́n fi dàrájà ti alf alf dàrájà wọ́n ti wá gbé ga ní one million grade ní bá ń lọ sọ́jà àti ojúmọ́ tí máa ń gba àwọn reward yẹn ẹ̀rí ọlákẹ́lọ̀ sí fún pọ̀ ó di wa ọjà àwọn èyí náà làwọn èèyàn tí wọ́n ń gbèkè jù ìbẹ̀lẹ̀ àwọn èèyàn tí wọ́n hùwà jẹ́ pé ọlọ́run ò النبي محمد صلى الله عليه وسلم لا متك الله نسيب عليه الله نفهم ما تمية لجليل أبو ذر الجفاري رحمه الله آه أنو في خسارة ما كفو ما هو يا رسول الله أنا المسبل عندما وصل له كفور يعني أقول يعني جلابيا عندما هو له أقول كنيران والله ẹlẹ́ẹ̀kejì alimusu tẹ̀lé ata obìnrin hasi káàbì ẹgbẹ́ ń tẹ̀lé pẹ̀lú fini pẹ̀lú búrẹ́kì wàláyì wàláyì kì í tó bá dé láti ẹ̀kọ́ náà ni wàláyì torí yín ni ẹja ajá tó gbòmí kí ló fi ìrọ́lù nǹkan kí ló fi wàláyì wàláyì wàláyì kí ló fi kódà bá ń sọ òtọ́ gan-an káwọn àti wàláyì kí ló bá mẹ́rin la tó kúrọ́ náà lọ́rọ̀ tí ò ó di yé wa kárí pé a gbìyànjú láti gbìyànjú láti gbìyànjú gbọ́ àwọn kaba yìí lẹ́lẹ́kẹ̀ẹ́sì lẹ́lẹ́kẹ̀ẹ́sì lẹ́lẹ́kẹ̀ẹ́sì àṣẹ́kù záàni bí kọ́wá pé ṣẹ́kù záàni ṣe àgbàlagbà tó ṣe dènà ìgbọ́wá pé ẹlẹ́mìnì mọ̀kẹ́bẹ̀rẹ̀ tẹ́lẹ̀kọ́ ọdún gbèrágà àrílẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́mọtí ọdún gbèrágà ọlọ́ọ̀bà kẹ́lẹ́kọ́ yà fọkà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kẹ́lẹ́bà wà á náà wọn tọ́lọ́wọ́ sùgbọ́n àníwò ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ síjú àmì ìwò aláyàtàrí báàbù tá kàlọ́ náà ni báàbù kìtàbù bóyó báàbù fi sùpá báàbù ìtara mata na àwùdá ba báàbù tí lára nǹkan dẹ̀ قال ابن عمر رضي الله عنه ما أدركت حلقة حيا مجموعا وهو هو من المبتاع ìtàbábá nínú nǹkan tàbára tààtì gbà láàyè iléyà àkójọ rẹ̀ níbẹ̀ pẹ́ tó ta ní títí ta tó gbà ní àmájúwá ikú tó wá kú wọ́n tó wí 2138 حدثنا ثروة حدثنا ثروة ابن أبي كدنا يا أبي كنت وأنا أنا انتهي إيش حدثنا ثروة ابن أبي مزرع أخبرنا علي عن مسهر عن إشام عن أبيه عن عائشة رضي الله عنها قالت ثم على ما وسيد عائشة رضي الله عنها قالت قالت لكل يوم كان ياتي النبي صلى الله عليه وسلم الا ياتي في بيت ابي بكر اهل طرف النهار ni fún wọn ní àwọn ọjọ́ títí na alibi islam tí sábà wá sọ́dọ̀ abubakar nílé rẹ̀ àmọ́ ma wá lọ́wọ́ àárọ̀ ní àbúrò rẹ̀ láti nìhàr ní ètúwéèdì ni lọ́wọ́ àárọ̀ جوجو كان فلما عذن له ان من خروج في الخروج من المدينة كنا كي انا طلع في مكة مكة كما لو في المدينه لم يرعنا الا وقد اتانا زور عفوا قال كان زام يسوى زورا اسكو زور رأيت سوالي مكة يعني باي وانا اسكو فقبل به أبو بكر رضي الله عنه فقال بس أبو بكر يا رسول يا أبي بكر النبي من لو سألنا فقال ما جاءنا النبي صلى الله عليه وسلم في هذه الساعة إلا بأمر حدث هنا بكر الكاي ثم أبو بكر ثم النبي صلى الله عليه وسلم يسكو يي نغسلني ثم النبي صلى الله عليه وسلم ورسكو يي مثلا فلما دخل عليه قال لأبي بكر فتجسان ولي بكنا وكر هنا سواب بكر اخرج من ما عندك هو على بلوان لي لبوك جدي وفي التاني رسول عطيه بلوان لي لبوك جدي قال يا رسول الله قال يا رسول الله إنما أم إنما هما ابنتي wọ́n yóò ṣe lọ́ba ọmọ mi náà ọmọ mi méjèèjì náà lọ́wọ́ bẹ́ẹ̀ yàní Aisha wa Asma Aisha àti Asma nìkan lọ́wọ́ nígbà yìí kò sí àlejò ń bẹ̀ kára aṣa arta annáwó kad ordinary fi ọkọ̀rọ̀j mú a fi yẹ kíkọ́ ọmọ ìdún kúrò sí láti kákó ilẹ̀ yìí o kí a lọ sí Madina a ṣe jira قال صبحا يا رسول الله يا رسول الله من بعد تعبيره من افعى يبقوا وانفاس من يبقوا بان سنة وكرة التابع وسلم كافر نفس القرآن صلاه إذ قال لصاحبه لا تعلم ان يكون نفس الحديث منكم صابعين صهبا يا رسول الله صوبة يا صوبة يا رسول الله جلوبا ما جل كل وقت لوري نياجو قال صوبة مكفر به جلوداني قال يا رسول الله وقد نور إن عندي ناقتين عددتهما بالخروج للخروج دائما متنيا كل مدة ملك تلك على فمي عدد من جد وانتا كل لي قالوا وانا ميدي وخذ إهداؤما النبي تنيوكا تنيوكا ناني قال قال أخرت أبي الثمن النبي نبيه أبا أمام صويته ونجا أوكي أو أما فاصل نقول الله الله تو فينا ولجوا تنوبا إن محمد صلى الله عليه وسلم قال أبو بكر رضوان ناو نتوم ونلو قولي ونلو ونلو ونلو ونلو ونلو wani abu taman a kudu ha a kudu ubi fuwan ma san wani fuwan ubi ne kisa sanile kula mutum kura yi wani ba na قال إمام البخاري رحمه الله باب لا يبيع على بيع أخيه باب إن يبرو سولوري وما يه وما يعلن أجلوه قال يجب كاتسين يراكو níbi tó wọn náírà kún nígbà bíbí káyìnzẹ bí mo sọ bá wọn ansaaro dín ọlọ́ọ̀bá sọ́wọ́n bá kóta àlùwà kóta àmì àwọn náà aburú tó wọn bí bẹ́ẹ̀ kérékè tó máa kéwù lóògbé bazar aburú tó wọn bí bazar wọn aláàkọ́ àṣà kékeré ni ìtúbà ìfọ́mí àwọn mi nìhun aláàkọ́ mi ẹlẹ́ẹ̀kejì owó yẹn jẹ́ fún ààrẹ pé ilé ìpè ten thousand ìfẹ́ sí ìjà ọ̀bọ̀ ẹni kọlu oyè ẹ̀ń sí olórí wo ọmọ àyà yín mùsùlùmí ni ó ní wa sọ̀rọ̀ yẹn ọ̀rùn ọ̀rùn aláàkọ́ ìtòsí kìrìsìtì ni aláàkọ́ tí wàá tako ètò tí ìṣẹ̀rí àìsílámù gbé kalẹ̀ àwọn tó bá súnmọ́ wọn ká máa fún wọn abẹ́yẹ́ wọn bá sọ́ńdọ̀ lè gbọ́ gbọ́ Allahu ta'ala alam wọ́n rí kí islam kọ́ bá mú. dára ní kò bá mú rẹ̀ kò bá mú ó lè fi kíkọ́ pé n ò ní sọ fún yín ìgbẹ́jọ̀ wà mẹ́rin pé one million one point five kìlìdì báyìí ẹgbẹ́ ọ̀nkálùkù surprise ọ̀rọ̀ léwu fún àkókò rẹ̀ àti ìkíní rẹ̀ pé surprise yà máa rà ó ní lọ́nà ọ̀sẹ̀ ní gbogbo ẹ̀ lọ wọ́n fún mi níbi ẹ̀ ń gbà lókè lọ́kọ̀ lọ́gbọ̀n. kí ni ìgbẹ́ wọn pé one million. wọ́n lọ ń gbọ́ option ọ̀sẹ̀ nínú pé wọ́n máa wọ́n máa wọ́n announce pé. ilé yóò ṣe déédéé bí o mọ nǹkan tẹ́yìn kọ ẹ̀rọ nǹkan tí kọ ilé ẹ̀kọ́ ni. ẹni báyìí fine oye eléyìí ajọ tí ẹrajà nù ajọ ẹrajà lẹ́yìn àmọ́ ẹni tẹ́yìn wa wẹ́wẹ́ ni ilé owó ní ten million wà lé à mìíràn mọ́nì ẹni bí one point five million ẹtí ten ten million eléyìí nǹkan tí bá fà ọ̀sẹ̀ ní ìsìlẹ̀mù ìsìlẹ̀mù ọ̀fẹ́ tí a fà ti faruk ìbínú ara ẹni ṣẹlẹ̀ islam ọ̀fẹ́ ọdún yẹwà náà. láti ojú ìdíje ẹ̀yìn ìdíje ìfẹ́ ọlọ́run ìwé ìdíje ọ̀fẹ́ kékeré rẹ̀. Hmm. ètò olówó tó fi lè ra òun lòún jùlọ àbúrò ló wà wá fún un tó ń fowó tó ń rà ní ìsinmi. ọjọ́ àjò àbí kó náà tó rà fẹ́ lóbi kó náà tó máa pé òun jù lọ ó di wa kó náà tó rà fẹ́ lóbi tó máa pé òun jù lọ ó di kó bí lómi náà nínú ó di náà dáàmà àwọn èèyàn ńláńlá náà wọ́n máa ti ńláńlá fọ́ra wọn ìgbà ọmọ bàbá bàbá ẹ̀ kọ́ńtà ṣe wọlé mà jẹ́mílà gbogbo àwọn ọmọ alágbàtà àwọn lọ zango afẹ́rẹ́ náà àwọn yóò wẹ́ra kàlọ́wọ́ dipiti inspector general kuma yẹn dipiti inspector general yìí mọ́kọ̀ rẹ̀ bá wá sí zango àwọn agbo ní àwọn ti láwọn sábà rẹ̀ lọ́dọ̀ wọn wọ́n sọ fún pé ẹran tí mo fẹ́ ra yẹn ẹran wòlí náà ni. Ọba ni mẹ́rin wọ́n lè kékeré wọ́n ní ọ̀nà yáyì wani da manyan wannan wanda nake zuwa amma tun da kudi da a kabar ka dauki manyan guda biyu a tafi abinka wani organikin na lamidi ke malo ko biye ba bi fita don tsawa ne bilki mun dafa da rubba gwe mun bilki su da yaran police ne ko ne wani kudi mu abu na lamidi ne kuma zuwa da zan gumma wani mafi wale pe ta kwale ruwa wani a kwale ruwa ma o kila kawai ọlọ́run kó sànù wa náà náà wùlọ. alistu thousand one hundred and thirty nine àbí kàlà imaamu bukhari báàbù láyé bí ó alábẹ́ àkè báàbù kéwọn máa sùn lórí owó máa yẹ rẹ̀ súnmọ́ aláṣọ́mọ́ àkè kéwọn máa bí price free price máa yẹ àti àyà àdánù àwọn yóò tó rọ̀kù gbogbo èyí lè rà ní ọ̀ràmọ́ tí lójú ìdúmí lọ àbí kí wọn ọ̀ràmọ́ wá fẹ́ ìyá wa lọ gbáyé ìwọ lè fi ni lè fi ni òwò lè wá ara máa ń tẹ̀ ó dì wà tààlà làbẹ̀bẹ̀ ọba àdúkùn alàbẹ̀ òjú ọ̀nà sọ̀rọ̀ láàrọ̀ níbẹ̀ lẹ́nu sẹ́mùlù ọ̀yọ́ ni حدثنا إسماعيل أبي كان حدثني مالك النافع عبد الله بن مأمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم عبد الله يقول لا يبيع بعضكم على بيع أخيه أن كانوا يقرأ ما سبلولي وما يه فوقوا ما يعرف إن برايس ليك لو هو عاد يقول بلا ما بعين ما يعني يباي متى أخو ما يعني يباي إيه is 2140 حدثنا علي بن عبد الله حدثنا سفيان حدثنا زهري عن سعيد المسيب عن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يبيع العابر بالبادي كما نقول كل ما ضد تحفو عروقه يقول أقل يا عوصبا يمدرب ولا يبانا أقوى يا عوصبا كما رقبا قوي àwọn olè wọn àgbàlọ wọn àwọn ọba àwọn olè tó wà lọ́jà wọn wọn bá mi jìlá pè mí àní wọn máa tà fáwọn tí wọn tí wọn rà mo nígbà kálọ̀ oko yẹn tà wọn yìí fún wọn yẹn jẹ òun sì yẹn jẹ tó bá fún tán tó bá tán tó bá wùlé eventually tí wọn bá rà ẹ dàmú ọlú ìpadà fún tọ́wọ́ yẹn ó di tí wọn rà yóò àkójọ dàmú ọjọ́ wẹ̀ five million twenty five thousand yóò àkójọ five thousand fún àparí nù ọdẹ tàbá wọn tọ́ ní twenty thousand tí wọn kò fi sí ìdàlọ́ lápò ní ìṣẹ́yà ń mu. فمن نهى رسول الله صلى الله عليه وسلم عن أن يبيع الحاضر لبادي سنة تفرق شريع كفوة ولا تناجشوا بين تتناجس نجس نجس متناجس مراهن تنبو على جا انبو على كمبيوتر إلى واسع بنا على بقى أستاذ أنت عشان يمويه لكن فوت شيء كذا دا أما كان برايزين دي فوت كذا بي 50 كذا والله ní ọmọ pé àwọn ìfìyàwó ẹni fífi ta wọn so àmì tó wáyé òun wà ọmọ tó dùn mí lóyún jẹ́ ìgbó bẹ́ẹ̀ rà ní nínú kọgbà tẹ̀ kọgbà ní ọtí ní ìṣàkùn kọgbà àlejò tó wá tó ń gbọ́ pé wọ́n ti yẹwọ́ ẹni fífi ta wọn ní kọgbà kí ẹ̀yẹ̀wò rẹ̀ yóò yà fi lé ní kò ní bẹ́ẹ̀ ni wọ́n tàn jẹ́ ni aláàjù sùn bá a tẹ̀lé àjẹ́ aṣọ ẹ̀mọ́ mọ̀ síbẹ̀ kò bá tẹ̀lé àmọ́ ó di yé wa eléyàtọ̀ fún alágbàtà àbí eléyàtọ̀ sí àwọn ilé eléyìí ìtẹ́jẹ́ gan lóhun wọ́lá ẹbí olójúlọ alábí àkè ẹnìkan gbọ́dọ̀ máa tàjà lórí jẹ́ nìkan wọ́lá yá tíbú aláhìtìbàtì àkè kútùbà ní tí a máa ṣe ní júmà bí ń gba ibi kútùbà nù kútùbà bí kọ́ máa bóbìnrin sọ̀rọ̀ kọ́ máa bóbìnrin sọ̀rọ̀ kọ́ fẹ́fẹ́ kọ́ máa wá kótóbà kótóbà lọ sáà mọ́ sọ ẹ̀ kótóbà ní pé òun gbóbi ní sọ̀rọ̀ pé ọ̀fẹ́ fẹ́ ọmọ ẹ̀rọ adarí ó di ọlọ́gbọ́ pé nípa ti ń fẹ́ tí Ibrahim ìbò náà ti wá lọ rẹ̀ pé à ẹgbẹ́ àwọn pupa àwọn pupa ní pípọ́ wá ní kíni ọ̀rọ̀ èrè bàbọ̀ wọ̀là yá àti bàlá àkíkbà ti àkèyí àgbọ̀ pé nípa ti wà ń bẹ̀ wọ́n mọ́ lọ bẹ̀ ó di àjàgbá ìyàwó ti ń jẹ̀bi kí ti gbà olùwà wà ní olùgbà wà ní alùsùn náà ẹgbẹ́ àmì ìrùrùgbà ti ẹ̀kọ́ mọ́ dáyé rẹ̀ àwọn aláàbí àdùsùn àti ń dá irúgbọ́n ti wa àwọn òdi ọgbọ̀n kan bàbá bàbá bàbá bàbá mustapha alájà abdulrahim tó wà ń káwọ́ ọwọ́ bá mi ní yọ̀gà ọwọ́ níbi ọwọ́ sálámà àwọn náà máa dá irúgbọ́n báyìí ọmọ kan bàbá bàbá ni máa kún irúgbọ́n rẹ̀ lẹ́dà yẹn bàbá ni máa péjì irúgbọ́n rẹ̀ ọwọ́ ń ta ó ní yé wa ọ̀gbà tó bá wọn péjì irúgbọ́n ti wa amiru ipedi ọmọ ti yẹ yọ sunna ti o tó àwọn agalẹ ẹgbẹ kò ní sunna ti di gan ẹgbẹ nkpé ní sunna ti di gan ní gan jẹ kọ ó di yẹ ní sáyẹ báwò ẹ ẹ báwò ó di yàrá jẹ mẹ́ta o ẹ ẹ báwò lọ́wọ́ sàlọ wa naam wọlá yàtìlú aláxibìtì àxì wọlá tẹsán mara àtàlákùn àkùtìyà àkùtìyà tẹsán máa fi ìnà ìyà obìnrin ọgbọnọ wọn náà kọbi kọmọ yẹn àwọn obìnrin mi burú àwọn kò sí ilé ọkọ ìdí àwọn ilé ọkọ yẹn wà fi ọ̀rọ̀ lọ ọ̀nà tí wàá ní wọ́n fi jàrú pẹ̀lú ọkọ ní máa wà fún ó lè yóò máa fẹ́ kọ́kọ́ kọ́kọ́ yẹn fún lè bá gba àìkú ní tìjú kò sí tìjú mọ́ ìṣúná ìbùdó ọ̀dọ́ rẹ̀ o ó di wa ah ìjẹgbà ah ìrànjẹ́ yẹn ayé ti kọjá dáhùn ayé tó ń mọ̀ obìnrin ní ẹ̀rù ọlọ́gbọ́ fún wọn kíníkà ṣètàníyà àwọn orígbé ní ohun orígbé wọn náà ti gba ààyè rẹ ni tí náà bá gbọ́n bí ìsìnkú sínú kíláàfẹ́ ẹ̀mù ọkàn ọba lẹ́kùn lé ọkàn kí ẹ gbọ́dọ̀ gbèrè fún tàlá kan ọmọ ayé mùsùlùmí wípé òun bí a gba ààyè rẹ abọ́ rẹ̀ dáàbò kára imam Bukhari rahimahullah

قال عطاء أدركت الناس لا يرون بعثا من يبيع البنائم فيما يزيد باب مني أو عطاء كل مباوانيا مباوانيا كانوا يابرون بي كيها بني ماري دوري انتباو بالكو قال سوجوكم أكيد يا زمان جماعة وعلي الجايين من أنتي أي جريمة على اللي قبل ما فعلوا يعني kìíyà tó ní sábà bí àwọn politicians sábà tó ní oní kẹkẹ mun ga bin sunna mana sai wata da sunna ai sunna ai ganima mun fa daman faga ya kai aka zama gani ba sai an kai gida ba duk yamma ta sunna fa sai ganima duk gobe masu ganima ti ka da ilé ya da ka tukure ne yi ma so da wa alagbelu ba politicians wani alimi

عن جابر بن عبد الله رضي الله عنهما أن رجلا أخطب غلاما له عن دبر غلاقني كان الأخبار غلاقني كان أصيروا إليه ọyọ ẹrú ẹ kó lóko ẹrú onídùú bí kó tó má ti kó ẹrú ìtú kó lóko ẹrú àdúgbòlù tó tó máa tó má ti kú ẹrú ẹ ń sáwẹ ọwọ́ àti má ti kó ọmọ yìí ti kó ní ọkọ̀ ẹrú ó ní bí wọ́n sí àlọ́ sí kalẹ̀ yẹn ó ní wà kí ló wá ṣẹlẹ̀ أن رجلا أعتق غلاما له عن دبر أرقني في أروي لا أصبع إلى لرنيها فاحتاج فأخذه النبي صلى الله عليه وسلم فقال ما يشتريه منه wọ́n náà wá rí pé ó ní bùkátà ẹni tó kú yẹn ẹ̀dẹ̀gbẹ̀sẹ̀ àmì ti fi wèsí àkàlà yìí ṣe wọ́n sí ẹ̀ látẹ̀lé ni àbí bìtìláṣà nígbà náà bìtìláṣà ní ọmọ yẹn sàrí yìí nínú ẹni wà ní tó tani ọ̀rọ̀ ayé lọ́wọ́ mi fẹsẹ̀rẹ̀ ọ̀nà ayé mi bí na abdullahi ní kaza wa kaza dafa wa ilé ọ̀nà ayé mi ọmọ abdullahi wà rà nínú bá báyìí báyìí bí kuma ga ƙwa'an ba ta cikin nisa don su an wasiya yoni min ba da wasiya ta yi sa biya a wadai ne ya yi a kwalma wuri ne lẹ́yìn wàlúmọ̀ sí wọ́n ti mú wasiya iwájú kan àti gbèsè àwọn sáré bẹ́ẹ̀ ni àmọ́ gbèsè síwájú wasiya gbèsè lákọ̀ọ́sán náà kábó ti rìn wasiya nígbà tó wáyé pé min ba da wasiya ta yi sa biya wa ni pé lẹ́yìn bàbá sí wasiya kan àwòdẹ́yìn ní àbúrò ìgbàgbé tán wọ́n ní tọ́lọ̀ fi mú wọ́n sí ọ̀rọ̀ mẹ́rin pé síwájú dẹ́yìn ní mẹ́rin pé káàlù àmọ́ fún ọ̀sán ṣe important àmọ́ kòkòrò jí kòkòrò síwájú gbèsè sọ́kù bá kú láti wọ́n sí àkàlẹ̀ lápẹ̀lú yẹn ìyẹn kú ní ìṣòfin ten million kalẹ̀ ó dẹ̀ jẹ́ gbèsè four million bẹ́ẹ̀ ìnáwó tí wọ́n ná láti gbẹ́ kòtò láti ṣe everything lọ́dọ̀ bí seven hundred thousand so owó tó kura kùn tí wọ́n pín jẹ́ five point five wọ́n ṣe wọ́n sí àkàlẹ̀ pé ẹ bá ń fún àbúrò mi báyìí dábúrò bàbá mi báyìí ní two million ẹ ṣe wá wo ten million yẹn two million kò tó one third àríwẹ̀ kọ́ ni àmọ́ the best thing àkọ́kọ́ ṣe ká tó kọ́ nípa wọ́n sí àrà ni pé gbèsè three four million ló jẹ́ yẹn lẹ́yìn náà a ti wá gbogbo tàbí tí ó kú yẹn tàbí gbé kú yẹn tàbí gbé kòtò wọ́n mẹ́rin azalik asa ó wá kú five point five àwọn awò tó two million yẹn one third àgbà two million ju one third lọ àbí ẹ̀kọ́ ni torí one third six million ní two million so wà pé àwọn awò one third ìjọba jẹ́ láàpù àní fún ní tìmẹ̀ lóyún kiri pàṣẹ ìwọ̀ sí à nǹkan tí zoro fún bá nìyẹn ó di wa wallahu ta'ala alam bí wọ́n ní sáà ṣe yẹn wọ́n tó jẹ́ gbèsè wọ́n á ní kó fírí yẹn rú ó di bó bẹ́ẹ̀ bó àgbèsè láǹkọ̀ sọ̀rọ̀ tó bá lówó ní fáìn àfọwọ́ yẹn sọ̀rọ̀ gbèsè jẹ gbèsè dẹ̀ ní ọ̀dà bí wọ́n sí à wọ́n sí àtọ́ ní ti pé wọ́n á pé fún ìkọ̀ǹtẹ́nì ọ̀nà òwò ìfúnfilẹ̀ wọn àgbọ̀nà ní fún ní ànífúnnífúnni àríyàkọ̀ni àyàn ké five million ló bá jẹ gbèsè five point five million five gbogbo sí ẹni five hundred thousand àwọn ẹbí yòókù ká ó ti tọ́jú ara òkùnkùn tó tọ́jú mẹ́rin ó di gbogbo yẹn láti ó di lọ bi ha ara bí wọ́n táwọn yẹn lè mọ́kà fún wọ́n fi gbèsè kan ìkó ìbàtà wọ́n ti kọ̀ pàṣẹ o bí gbèsè náà ni àmọ́ gbèsè ó wà mọ́ ìpàdàn yòó lọ wallahu ta'ala alim naam wa alaikum salam àwọn ẹbí ilẹ̀ àwọn bí àwọn ọ̀bẹ wà tí wọ́n bá ní ìdílé bléèmù. ọlọ́jọ́ à. àwọn ojú ẹ̀ lẹ́nu aláàkó báńkù ti kúrọ́ lẹ́yìn náà báńkù ní gọ̀ àwọn ti gba àwọn tuwogbo nílé wọ́n lè má rí wèé ní ẹ̀ pé ọlọ́wọ́ bá kó sànù wà ní àwọn ẹlòmíì ó jìbìtì làwọn ó ní wèrè oṣù mẹ́ta ọ̀rẹ́ sí ó lè gbọ́ báńkì mẹ́ta pẹ̀lú the same house ó yẹ ìjọ ìjìkáyọ̀ táwọn ṣe ń jì wọ́n dé nù àmọ́ báńkì kí wáyé pé wọ́n panupọ̀ mọ́ báńkì náà mi jà tó náà mọ̀ nípa rẹ̀ wọ́n máa yẹra báàlẹ̀ ìmọ̀ wọn ọmọ ìgbà òrìjìnà pẹ̀tẹ̀ sọ́wọ́ ìmọ̀ wọn ìdìbò àwọn yẹn kọ́ ti di Nàìjíríà ọ̀ọ́ oúnjẹ oúnjẹ o ọdẹ báyìí lọ kéèsì ọjà ara báyìí ara kéèsì ogun òṣogun ooo ẹ máa rò káwọn lóbi ìrètí kí ẹnì yẹn kú ni káwọn yẹn bèrè nígbà bá kú tán ádùn máa wọ lọ ká ń gbọ́ kéèsì ogun mi ojú sì máa tìyàn ẹni tó ṣiṣẹ́ owó ìgbìyànjú eléyìí ni máa bá àwọn oníyà alákọ̀wé lẹ́rù gbà mí tí wọ́n fẹ́ rí ní àwọn méjì mẹ́ta ìyàwó kan mí ẹ̀nà ìwádìí àbí ọkùnrin abdulhamid mí ẹ̀nà ìwádìí tí wọ́n kó ìyàwó ẹ̀mí. torí pàápàá ló bá rí pé àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ ìyàwó ni ooo wọ́n bá kẹ́lé wọ́n bá kẹ́lé bò. àìsàmì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tí máa dáná irú ẹ̀wù lọ́nà tó bá wù ẹlòmíràn kò ní ìyá lé tó ti di àpẹ̀lú eh, àwọn ń gbẹ́gbẹ́ màá lọ ọ̀pọ̀ wa jẹ́ pé lówó tí wọ́n wá fẹ́ àwọn kejì kẹta ìyàwó kẹta ló wá bí wọn ọmọkùnrin jù aláwọ̀ aláwọ̀ kọ́ ló yẹ pé ọmọbìnrin méjì náà ló bí ń jẹ ó ní ìbàdí wàhálà ìbàdí wàhálà níbi ìyà ọlọ́kọ mi ọjọ́ ọmọ àkàn kàtá bàbá rẹ̀ pé àmì ìrù ọjọ́ mú ń jí mi ìyá wọn sì dé o ìyá pé ìyá wọn rẹ̀ wọn ní àwọn ará o ọjọ́ mi ti fún pé ẹ̀jẹ̀ kọ́bọ̀ àti ọ̀hún ṣe ń fà lórí ọmọ ti yá gẹ́gẹ́ lọ́mọ báyìí pé ẹ̀mẹ́jà tó wà o àbá mi kọ́bọ̀ yóò fi nu ọjọ́ tó wà kọ́bọ̀ yóò fi nu àlùkọ́ lè yìí ẹ̀dá kan mọ́tò ọlọ́run sọ pé sí yìí ni ẹ̀sìn yìí ni àmọ́ dáhùn pé ẹ̀jẹ̀ àpọ̀lọpọ̀ yìí ó ti ẹjọ́ náwó tó ń kọ́ yìí ní òun lẹ́kọ́ bí ẹni bá wù ní lọ́nàkọ̀lá rẹ̀ láyọ̀ àrùn mọ́sọ̀ pé pé ìjọ́sẹ̀ mọ́sọ̀ pé fíṣíkálì wọ́n ti balẹ̀ ní pípẹ́ ìgbésẹ̀ ìjọ́ ọjọ́ kọ̀tọ́ sí wọlé ọ̀nà ìlú ẹ̀kọ́ sọ fún mi ó yẹ ní ayé àsọtọ́ ọ̀rọ̀ yìí náà ní ká máa sọtọ́ kúlọ̀ akọ̀wọ̀lá wàlá kọ̀lá ọ̀kálà mọ́ra ìjọ́ àwọn akóso àná wa ni ilé ẹja wáyé ó ilé ayé àkámàrà bí ìbá tó yẹn kí أبو طاهر كان مع كاميرا èmi ló gbọ́dọ̀ bí àwòsàn ní ọmọ ọmọ èdè ìbò nkàmàrà ọmọ ìkọrọ ntòlùbí ọwọ́ sọ̀rọ̀ alága mi ò kí fúlàní sọ̀rọ̀ yìí o mi ò kí fúlàní sọ̀rọ̀ yìí o. ẹ àtúnṣe náà yóò fi adá sọ̀rọ̀ yorùbá à ń sọ̀rọ̀ yorùbá náà náà. àgbọ́yá rẹ̀ bọ́yá ọkọ̀ لا إله إلا أنت سبحانك من ظلم نعم حدثنا الأبي قال إمام بهاري باب 60 باب النجس من قال لا يجوز ذلك البيع باب التلاجس نجس هذا الجواب برايز يرجع جميرة هذا شغل ميز يعني ده هو اللي كان يفهمني اه 55000 هذاك ما يجي 70000 إذا كان أنا جاي 55000 أنا بتعلمني 50000 أنت وين كل بقى القراءة أنا يجي وانا wàá ní fẹ́ kóun tún ayọ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀kẹ́tẹ́ tó bá ń gbà wọ́n mi màmá lọ àmọ́ ẹ̀rọ tó kọ́ fún ọ̀yìn o tí mo gbé ẹ̀rọ máa pé kéjọ́ sábà mọ̀ pé ẹran yẹn ọwọ́ ju fifty thousand lọ mẹ́tì tí wọ́n pè ní àti ẹ̀rọ ìdíyà ṣùkọ́ bá tẹ̀lé àwọn. àwọn yàtọ̀ báṣì àlejò gáà ọ̀yàtọ̀ tó bẹ́ẹ̀ tẹ̀lé àyè fún ìyàtọ̀ rẹ̀ ní ìtẹ̀lẹ́jà ìgbẹ́ni orí ẹgbẹ́ tó ń yẹn gach dish ìgbẹ́lẹ́ gáínù tó ń yẹn ilé jim ni ó di wa náà ilé ìtẹ̀yà ilé ìtẹ̀yà jẹ́ ni bí alẹ́ bí sísan lọ́la bí tó káàdì ìtẹ̀yà ti wáyé alẹ́ bí lọ́la àrùn jà ìfọlọ́ bá fi nǹkan tó pamọ́ hàn alẹ́ bí sísan lọ́la kẹ́ ọwọ́ arí alákòóso nǹkan bí àgbàdo àbí ráyì bí ẹ̀dá gan òkè ẹ̀dá gan ó ní kẹ́kọ̀ọ́ ọkọ̀ ọ̀wọ́ nù abọ́ rẹ̀ ni ìjọba ń sọ̀rọ̀ ìtìlú ìbàjẹ́ ọ̀pọ̀ ọ̀nà hàzà yà fàìbì tó àm na hàzà yà fàìbì tó àmójú william arákùnrin kí lélẹ́ yìí arákùnrin kí n kà oúnjẹ wọn asábà tó sàmà ní ìjọlọ́pàá wọn ni allah tẹ̀lé alo kankiri kí lè yà ọ̀nà kíkà kó gbó sí kíkà òyìn ẹni ń gẹ́sì náà falẹ̀ ìfẹ̀mẹ̀ ìgbà ìgbà tàwádìí ọ̀nkà òyìn ẹni títí kẹsí kò sí nira wa ilé iná ìtẹ̀jẹ́ ni àmọ́ sísẹ́mù ìtẹ̀jẹ́ yẹn yàtọ̀ sí síra wọn ẹran yìí iye báyìí wọn ó bẹ́ẹ̀ ta forty thousand forty thousand nǹkan wa bí ọwọ́ àti pípọ̀ ohun ẹran yẹn ló tẹ́lẹ̀ wọ́n á lọ jọ wani wo sì rẹ́ra o àwọn bí jẹ́ra jẹ́ra náà máa tẹ̀wé ńgbà mi tó máa ń wéré ní gáràjì. Nọmba ìjọ Sọ́ndé báyìí náà ni àti dípàtì nọmba bíi àrà náà. Nọmba wọn yóò ní irú tó ti bàbá gáréjì ni àwọn lẹ́sìn wọn ni wọ́n á wọ́n ti kó fẹ́ wọ́n ti dáríkárà mùsùlùmí wọ́n ti kó fẹ́. Àwọn ẹ̀wọ́lẹ́wọ́lẹ́ wọ́n ti dájú kù wájú ẹgbẹ́ wa ṣe òkè wájú pé a jẹ́ o ẹ lọ́ra ní ìgbà tó jáde nígbà tí wọ́n bẹ̀rẹ̀ náírà ní àwọn twenty two. Irú yóò wá sí máa gbọ́kànlá lù náírà tó bí fifteen ní kábàjẹ́ ẹ̀gbọ́n àwọn tó ẹgbẹ́ lájẹ̀ kan yẹn wọ́n ṣe wọ́n ṣe lu bàbá tó fẹ́ jẹun. Ẹgbẹ́ jọ. Ọ̀gbọ́n ọ̀gá ní sọ́kùn kò wọlé ọ̀gá ẹ̀ lọ́wọ́ ní kò wọlé mọ́kànlá nínú. onye àtàwọn ìyá tó tàkó òwe tó wà láńtífà Mm. lórí tó pa ọ́ láti ṣẹlẹ̀ kí ni ìgbàlejò ń bíbi ọ̀rọ̀ ẹ̀yìn ìgbàlejò náà. Nẹ́sì kò hàn fún pé ọlọ́run fún mi hàn kùmán, ọlọ́run fún mi hàn níbi ìṣẹ̀lẹ̀, nẹ́sì kò hàn fún mi hàn. Kí ló ń

bẹ́ẹ̀bù lè ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀bù lè ó ti eh, oúnjẹ tó bàjẹ́ ìwà lábẹ́ kìíní ni ó lè wà kẹsì pé ó otu fẹ́ ṣẹlẹ̀ àwọn bẹ́ẹ̀bù tí wọ́n lè kẹsì bí bẹ́ẹ̀ pé ẹgbẹ́ mọ̀ tí ó pamọ́ ni àbúkù bá ti kọ́ ọ́gà mi ó di mo máa ń ti dáadáa mo máa ẹni yìí báwọn ló tójú sí dáadé ẹ̀yìn kìíní jẹ́ àlàyé àwọn mínísítà finance àbí kílíkà àbí àbí olóhùn tójú sí sáàpù rẹ̀ à ń kọ́ bẹ̀rẹ̀ kan ní Mariam búrò ọ̀rẹ́ mi ah, ni Tariq bá bá fún gbá ṣíkò máa kò bí sheik sheik kana da kuri kasi ya ba su nan da yawa a su wannan kai da aka zai ta kuma yi tsada ne a yi tare da mana kuma wala tó ń fi ní experience yẹn náà wọn kọ́ńtò tó ti fẹlẹ̀ rí kòlí bìrì dé láti dá àwọn àgbà yẹn bíi three thousand naira bíi bíi three hundred bíi three hundred kò ní two ìsọ láti kàdé bíi eight thousand naira ó kọ́kọ́ tó eight hundred back. 8,000 naira ban su ba ci bin sun fai mu wani tsawo maryam ne wani shi ba na biya maka ba sai ta mutu kuma a magani experience audience experience to the truth of it audiwa wallahu ta'ala alam so bí àwọn èèyàn yìí mọ̀ sọ pé lẹ́sìn kọ́nà pé inna Allah indahu ilmu sa'a bí a fi àrà tí wọ́n pé àwọn náà ìgbìmọ̀ pọ́kùnrin làbúgbì lọ́wọ́ nínú okùn ya ara ọ̀ ẹlẹ́gbẹ́ nǹkan ni wọ́n ta iná ni tó wà ní okùn tó ti sílẹ̀ rẹ́dì wọ́n tó di ọmọ káwà lóṣù kan ẹni kò lè máa wọ́n bẹ́ẹ̀ mọ̀kùnrin mọ́ ọmọbìnrin ni ọjọ́ yóò mẹ́rin ti fọ́ọ̀m tí wọ́n tó ṣe scanning tí mo kọ́ mọ́kùnrin àbọ́ máa kó obìnrin ni wọ́n lọ bẹ́ abọ́ aláwọn gbà míì náà ìdílé ọmọ ẹ lè yọ wọ́n rò pé akọkùnrin ni ó ní eyín ó ti lọ nìyẹn. èyí èyí àwọn oníṣẹ́ọ̀tì jẹ̀rẹ̀ léyìn èyí scanning kan dáhùn sí àwọn oníṣẹ́ọ̀tì ló léyìn àwọn oníṣẹ́ọ̀tì làwọn léyìn ọ̀dọ́ lè mọ tara wọn jẹ ni. ìyá tó lè bá lóyún tí wàá ti náà obìnrin náà ọkùnrin àbí obìnrin náà كان ابن أبي عوفا النابش اكل الربا آخر أنا نقول بان جربا هو اللي أبي أبي أنتين هو خداع باطل أنا نقول ما تنجي لنا لا يحل قبامه قال النبي صلى الله عليه وسلم على خديعه على خديعه في النار إما أنت هذه إنني ليه من عمل عملا ليس عليه أمرنا فهو الرد بس الشيخ نسيوتي أكيرا عدى قلافوني رسيو تعمل وانا فسيتو حدثنا عبد الله بن مسلمة حدثنا مالك عن نافع عن ابن عمر رضي الله عنهما قال نعى رسول الله عن النجشي صلى الله عليه وسلم قفوا هذه ما تهيجي هيجيكم ما كايجي كان من كتون يراك والله تعالى أعلم أدبين صلى الله عليه محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام kò láàrin àti àjọ lókè ọ̀fẹ́ mọ ìlú mọ́tà ni lókè ọ̀fẹ́ mọ ẹ̀dùn ìdáhùn ìtura jẹ́jẹ́ mi sọ lókè ọ̀fẹ́ wọn ti gbà pé mo fẹ́ mi ní sọ́ọ̀bù yẹn ó fẹ́ mi ní sọ́ọ̀bù mo ti sọ́ọ̀bù náà máa ń tẹ̀lé mi wá ó fẹ́ mọ ó fẹ́ mọ ó fẹ́ rà tó ti bá ní ẹ̀yìn tó ń bá fẹ́ rà tó ń bá fi padà wá ra wù rẹ̀ kó o ti bá a mọ iye owó rà ìwé ló kọ́ wọ́n kàn ń wá ọmọ ṣe lọ́dún ọmọ tí làwọn ti fi sọ̀rọ̀ nílò àbúrò kan sì ní ìjọ tó náà wọ́n báyìí ló mọ̀ pé ìkọ́ wọ́n jùlọ ní mọ́tò báyìí ọkùnrin rà. mi ò ṣe ẹ̀kan kí ni ẹ̀kan kò kí ni ẹ̀kan jẹ́ ọkàn bẹ̀rẹ̀ táyì kó ló bá mọ ètò wọn kíkẹ́ lọ́wọ́ àbí ojú àbí àbúrò yẹn ni. wàhálà kúrú sẹ́lá ń tẹ̀lé.

wọ́n ti di fún àgbẹ̀ àwọn abẹ́rẹ́ kan lè mọ fáwọn ẹran yìí ló máa jẹun ó lè jẹun yàtò kan àbẹ́ máa tóbi sí i máa tóbi sí i àmọ́ mi lásán ni wọ́n á pọ̀ tán wọ́n kọ̀ láti máa àyè rẹ̀ àmọ́dé àyè kékeré kékun ló ti bí ti di hàn ó di ọlá abẹ́rẹ́ tí wọ́n tí wọ́n fún yẹn kàn máa jẹun ìfẹ́ kò ní mẹ́nu kò ní ń jẹun ń jẹun báyìí mímu ń jẹun báyìí mímu yìí kò bá mu gbogbo ìgbàdo máa ń kó bá dúró ju ṣèlá ìsìlámù tó kéèyàn sí ni kí ẹ gbìyànjú láti fi sílẹ̀ nù. ó di. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ní àwọn ẹ̀ka ẹ̀ka oṣù ẹ̀ka oníkanu náà àwọn náà ti wá sí ilé ẹ̀ka tàbí náà. bí mo mọ ẹgbẹ́ máa ń tà ní ilé ẹ̀ka máa ń tà ní ilé ẹ̀ka ìfọwọ́n táwọn ní òṣèlú àbí táwọn náà bá wá ń ta ní ilé pàṣẹ àwọn èèyàn ta tó ṣe fáwọn èèyàn lọ rọ́ọ̀ṣù wọn. Rárá o, rárá o, eléyìí ìjì kan ọlọ́run kan ṣe o, bá ló ń mú nǹkan rọrùn fáwọn èèyàn ni, wọ́n ti rẹ̀ gẹ́gẹ́ kò sí ẹ̀jẹ̀ mẹ́ kò sí tó jẹ́ mẹ́. Àwọn ará lọ́dọ̀ wa, ẹ̀ wá ń tà lẹ̀, àwọn wa ń gbé wa wá gbé wa sára wọn tẹ̀ tà fún lẹ̀, tó burú mẹ́. Ó di. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀kọ́ wà míì ìjàkọ́ ìwọ́n pè mí wọ́n wọ́n náà míì àbí kí wọ́n bolo báwọn báwọn jókòó pé àwọn tá à ń tajà lórí kéèlì ń tẹ̀jà ní kéèlì dọ́sìn dọ́sìn ó di ẹ̀tún wa ní káyì pẹ́pẹ́ àwọn tá à ń dẹ́sìn dẹ́sìn yìí yẹn a máa tẹ̀lé orí kéèlì fún wọn yẹn lọ́pẹ́ yóò máa di wọn a máa rí nǹkan bẹ́ẹ̀ kó máa jókòó kó bá burú bẹ́ẹ̀ èyí tí wọ́n bá fẹ́ ràn lọ́dọ̀ sí náà ní rétèlò nípa wá ń tẹ́ ẹ̀rẹ́ lẹ́mọ̀ kàá ó di ìwákùnrin kó máa jókòó ó di é nà wọ́n á rí sílẹ̀ àǹtí lọ. Thank tó ọlọ́run sàlọ́ nánà ìrànìyà ó lè sùnlọ àkànbalẹ̀ bí ọkà tòlótòló sílọ́kà wọ́n fi ń jókòó fi tù sùnlọ tí wọ́n ń pè é bí ọgbọ́n tó di dí àbójútì ọ̀rọ̀ injin ló fẹ́ rà bí ọ̀rọ̀ ìwọ̀n làgbà kí ló lẹ́sí lẹ̀ ọ̀rọ̀ kí ló rọ̀bì yìí ọ̀rọ̀ injin ló fẹ́ rà ìgbà fọ́ àbí bọ́ọ̀lù ẹ̀lẹ̀ bàbá sílẹ̀ ti parí ẹ̀sùn ẹ̀ ti hàn tòun náà ti bẹ̀ lọ Ọgbọ̀n ojú ìyàwó ìjọba ìwọ́dúró ní ọ̀sán pé gbogbo ìgbé àwọn ìlànà wọn láti

àdínáwà lórí tó kúmọ̀ jẹ́ káàbùlẹ̀mì kókúta ó ní wọ́n pẹ̀lú wa wọ́n rí kúmọ̀ sílẹ̀ Bílẹ̀ ni nígbà tí èèyàn lọ ẹ̀kọ́ yẹn ẹ̀ ń kọ́ ọmọ fún bàtà wọlé fún ìfún ìgbọ̀n tuntun náà bá ẹ̀ẹ́dìrín tuntun náà bá ẹni abẹ́rẹ́ ọlọ́run ọba lórí ọ̀rọ̀ bàtà dáńkú wọlé ọlọ́run kàlẹ́ sí wọn ọlọ́run tẹ́ mẹ́tẹ́ rẹ̀ àwọn arúgbó sẹ́rà ń dùnà. bí àwọn kan wọ́n ní tí wọ́n kọ́kọ́ yọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ dà. bínú bínú. ó ní àwọn mẹ́ta ìyáde ìyáde tirẹ̀ òun mọ́ wà gbogbo àwọn ọmọ bíi ìyàwó méjì ìyàwó kejì ìdílé ẹ̀kọ́tọ̀ọ̀tọ̀ lọ tó máa wà tó ìyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ náà wọn ti dà tó èyí kékeré fóònù ní ló ní bíṣọ́pù wà lágbè fóònù ní bíṣọ́pù wà bẹ́ẹ̀ tó ìyàwó kékeré fún ẹ sí ìjọ èyí tó rí ohun tí àgbà yẹn ń gbé òtítọ́ ẹ̀ka yìí kò tẹ̀lé àwọn olùkọ́ àwọn àwọn àyẹ̀yẹ tó dé ọ̀kan bá tún wá lọ sí ó bá bíkítà bá bíkítà tó bá fẹ́ san níbi tẹ́tẹ́ tàbá tó yẹ tàbá ń kọ́ àwọn tí wọ́n ti ní àwọn oṣù tó wọn lẹ́nu àwọn ọ̀rọ̀ fún láyé àti tí wọ́n fẹ́ ṣiṣẹ́ fún wọn lákùnrin tí ó yà wọn náà tó kò sí ọ̀nà ní tó kàn fún wọn wọ́n ti lè kó wọn tàbí kí wọ́n gbé fún wọn. ọlọ́run kò fún àmì wa ọlọ́run ọba dédé mẹ́rin ọwọ́ ọlọ́run ọba ní ìlọ́wà àbáwọn ẹkún ń gbà pé òun ní tíìkì àwọn ọmọ gbogbo wọn yẹn ẹkún mọ fúnra làwọn tíìkì kan hmm. lórí tíìkì àyẹn kójọ àgírí ó béèrè fún lórí tíìkì aláwọ̀ rẹ̀ nínú àwọn kéèké yẹn àwọn mílíọ̀nù máa sọkún gbà mí bisikíìtì yọ̀ọ̀la bisikíìtì yọ̀ọ̀la kíkà fọmọ yàrá dáa rẹ̀ gbogbo eléyìí oye tí wọ́n lè rẹ̀ kúmọ̀ fún àwọn ìkúmọ̀ kúmọ̀ wò ó di wa ọmọ ẹgbẹ́ ẹ̀wọ̀n kàwé tó fi lè ṣe títà ilé ìgbìyànjú fún ọkọ̀ ni ọ̀sọ̀ yẹn lẹ̀dẹ̀lẹ̀ ẹ kò rówó lọ ni ẹ fi lè fi lè yìn ọmọ kúmọ̀ torí ẹ̀kọ́ ìkúmọ̀ kúmọ̀ kúmọ̀ ọkọ̀ ọ̀ display ó di bóde rí rè wọ́n tó rẹ́pọ̀ wọn gbogbo tó wùdí máa ń lé ọkọ̀ kí ìbá rí pé wọ́n fẹ́ la ẹ̀mí lọ ó di kó sì sùúrù ọ̀làjẹ̀ rẹ̀ lára àwọn ọmọ rẹ̀ inshallah ó di mhm. ọlọ́run sàlùwà. وعليكم السلام بالله ọ̀fẹ́ mú fíra ẹ̀rọ ìyàn mú rárá ọ̀ ìrùngọ́ ìrùn lọ tí ìrùn tí yọ́ wá gbé kí wọ́n máa mú lọ máa tí mo ti sí wọ́n á lè kí ní sẹ́rà àgbẹ̀kà arábùsí ọ̀rọ̀ arábùsí Eh. ọ̀rọ̀ malik yẹn kọ̀ ìgbà míì duwawo man muslim buhari la ń yàyí buhari ní balọ̀ malik kìí buhari náà ń kàtẹ́lẹ̀ muslim ọ̀ká o àlùkò buhari bá malik láyé o wọ́n gan ọ̀tí ẹ̀ bá láyé buhari ọ̀bá láyé àmọ́ wọ́n gbogbo ìṣẹ́lẹ̀ wọn ibẹ̀ kana kwe isnadi ya nazin ogun ta wa shota fi an malik an nafi an abdullahi da umar odiwa kasi bi malik ta zo nafi ta wa zo abdullahi da umar din mafi ni isnadi zahabiya malik sikka ne nafi sikka ne ma abdullahi da umar sikka ne kuma ma àgbà yìí pé inú ìṣẹ̀rí mi sọ pé kúnnà la nọ́ọ̀sì alùpùpù isnad nígbà àgbà kan ayé ìgbà isnad wọ́n àwọn akókò kan tó bá sọ̀rọ̀ síkà ni wọ́n fọlọ́mà fẹ́sọ̀ fìtìnà ọgbà tó fìtìnà sẹ̀rẹ̀ àwọn ṣíà lọ́kọ́ bẹ̀rẹ̀ sí wọn àbí kúnnà sánmù lọ́nà rìjá lakùn a ní ẹja gbọ́ mi ti gbàdí tiwa ẹja pàwọn rìjá ti gbàdí tiwa nǹkan mi أقول أنه أهل السنة نقدم وإن كان من عاد من غيرهم يسوقوا لكم وعلوا من شيء يعني أعوني بدع عن عافية لكم ودي والله تعالى أعلم نعم نعم مالك أكوني 1179 years after هجرة 179 wọ́n bí bẹ́ẹ̀ muslim ní 204 years after 204 years after hijra ọmọ sùn 5 years wà láàrin ìpìlẹ̀ gàrí ìpìlẹ̀ kan ní ẹ̀ oṣù táìlì ó wà láàrin ikú malik sí bíbí muslim ó ní ọlá òtàlà náà kí ni àtúnṣe ní ọlọ́run kan láti fọlọ́ bá wọ́n mi sí ìlú àforíjì ọlọ́run sàánú wa láti àti àmà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك